ìmọ̀rẹ́ o Timothy jí ìyàwó ilé gbé odidi ọ̀sẹ̀ mẹ́ta ló fi bá a láṣepọ̀ kó tó lọ jáàjù sójú títì nílé Ifẹ̀ ọwọ́ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ ọmọkùnrin kan Babalọlá Àbáyọ̀mí Timothy ẹni ọdún márùndínlógójì lórí ẹ̀sùn pé ó jí ìyàwó ilé kan Sofiat gbé nílùú Ọdẹ Òmu òrùka idán ìyẹn magic ring la gbọ́ pé Timothy ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ fi darí Sofiat kúrò nílé ọkọ rẹ̀ níbẹ̀rẹ̀ oṣù kẹta ọdún yìí odidi ọ̀sẹ̀ mẹ́ta la gbọ́ pé ó fi gbé obìnrin náà pamọ́ sínú ilé rẹ̀ nílùú Mọdákẹ́kẹ́ tó sì ń bá a láṣepọ̀ kárakára nígbà tó di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ló gbé e lọ sílùú Ilé-Ifẹ̀ tó sì já jù sẹ́gbẹ̀ẹ́ títì obìnrin yìí la gbọ́ pé ó ké gbàjarè fáwọn tí wọ́n wà nítòsí ibi tí Timothy já sí nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ wọ́n lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn àmọ̀tẹ́kùn létí kó tó di pé ọwọ́ tẹ Timothy lọ́jọ́ kìíní oṣù kẹrin ọdún yìí nílùú sẹ́kọ́nà tó sá pamọ́ sí nígbà tó ń sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn Timothy jẹ́wọ́ pé lóṣù kẹsàn-án ọdún 2023 ni Sofiat wá bá mi pé kí n bá òun ta epo rẹ̀ nítorí iṣẹ́ tí èmi ń ṣe nìyẹn nígbà tó yá mo dẹnu ìfẹ́ kọ̀ ṣùgbọ́n sọ fún mi pé ilé ọkọ lòún wà lẹ́yìn ìgbà yẹn ni mo lọ sọ́dọ̀ babaláwo kan tí à ń pè ní àáfàá ìlọrin nílùú sẹ́kọ́nà òun ló sì fún mi láwọn oògùn àti òrùka tí mo lò látìgbà náà ló ti di pé sofiat kì í kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu gbogbo nǹkan tí mo bá ti sọ fún un ló máa ń ṣe mo ní kó kẹ́rù kúrò nílé ọkọ rẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ Timothy sọ síwájú pé òun pààrọ̀ síìmù inú fóònù rẹ̀ òun sì mú lọ sí ìlú Mọdákẹ́kẹ́ láti ọdẹ òmu ó ní ọ̀sẹ̀ mẹ́ta lòun fi tì í mọ́nú ilé tí òun sì ń bá a láṣepọ̀ nígbà tó ń sọ nǹkan tí ojú ẹ̀ rí Sofiat sọ pé epo pupa lòun ní kó bá òun tà tí wàhálà fi dé ó ní nígbà tó mú òun dé Mọdákẹ́kẹ́ ṣe ló ti òun mọ́ inú ilé kan tó sì máa ń gbé oúnjẹ wá fún òun nígbà tó bá wù ú ó sọ síwájú pé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ló mú òun kúrò nínú ilé tó sì lọ́ọ́ já òun sí àgbègbè fásitì Ifẹ̀ níbẹ̀ lòun ti pariwo tí àwọn èèyàn fi bá òun pe àmọ̀tẹ́kùn kó tó di pé ọwọ́ tẹ Timothy níbi tó sá pamọ́ sí ní sẹ́kọ́nà alákòóso àmọ̀tẹ́kùn lọ́sùn ajagunfẹ̀yìntì Bashir Adéwìnbí rọ àwọn aráàlú láti mọ irú ẹni tí wọ́n á jọ máa dá nǹkan pọ̀ kí wọ́n sì máa fiyèsí ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ láyìíká wọn ó ní àwọn ti taari ọkùnrin náà sí iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ fún ìtẹ̀síwájú ìwádìí. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV Faith Adébọlá ló kà á sétí ìgbọ́